ọba tó ní ká máa sẹ̀mí dọjọ́ tòní ọlọ́ọ̀ba tó fún wa ní àǹfààní àti lè tún padà kójọpọ̀ nínú mọ́ṣáláṣí alápọ̀nlé láti tẹ̀síwájú nínú tafsiri alukurani alápọ̀nlé nínú sóràtù nìsá sóràtù máìdá yẹn ni sóra karùn àwọn sóra alukurani. Lana àlàyé dúró lórí aya ẹlẹ́keje lẹ́yìn ìgbà tí aya ẹlẹ́kẹfà sàlàyé nípa àlùwàlá àti ìwẹ̀ jànábà àtàwọn ìdájọ́ tó rọgbọ̀ mọ́ pẹ̀lú tayammum ọlọ́ọ̀bá wa fi aya keje tẹ̀lé pé ẹran ti ìdàrọ̀ ọlọ́run ọba lórí yín ẹran ti ìkẹ́ ọlọ́run ọba lórí yín àti àdéhùn rẹ̀ tẹ́ mú tó le koko nípa tẹ́ sọ pé agbọ́ á sì tẹ̀lé gbogbo ń tọ́lọ̀ wọn bá wí nítorí ìdílé àṣẹ́ngbàtà ti lá agbọ́ a sì gbà á sì tẹ̀lé ń tọ́lọ̀ wọn bá wí ọlọ́ọ̀bá ní ká páyọ̀ ọlọ́run torí páyọ̀ ọlọ́run ọba ní jẹ́ kéèyàn lè tẹ̀lé òfin ọlọ́run ọba ọlọ́run ọba ní dájúdájú òun ọlọ́run ọba òun lòun nímọ̀ nípa ti ń bẹ ní ọkàn oníkálukú wa kọ́dà bá a sọ jáde bá a fi ṣiṣẹ́ ní tí oníkálukú ń rò ọlọ́run ọba mọ̀ ọlọ́bọ̀ ọba alekiola ọtẹ̀síwájú nínú àlàyé nípa ẹ̀kọ́ tó kọ́ àwọn mùmíní àwọn olùgbàgbọ́ òdodo ọlọ́bọ̀ ọba alekiola ní nam. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا كونوا قوامين لله شهداء بالقسط ولا يجرمنكم شنآن قوم على ألا تعدلوا اعدلوا وأقرب للتقوى واتقوا الله ọlọ́ọ̀bọ̀ ọba àlejò aláníyá ayélujára àmánu ọlọ́ọ̀bá ni mo pé ẹ̀yin olùgbàgbọ́ òdodo kúnú kọ̀wá mìíràn lílá ẹ jẹ́ àwọn ẹni tí wọ́n dúró ṣinṣin lójú ọ̀nà tọ́lọ̀ tí wọ́n bá ní kọ̀wá mìíràn jẹ́mọ̀ kọ̀wá àwọn olùmọ́ni alkathiru alqiyami lillahi wàlẹ̀ ẹnití dúó lọ́pọ̀ gbà lórí ntọ́lọ̀wọ́n bàbá ní a ṣe kì í fà sẹ́yìn kì í yẹ kó lórí òfin ọlọ́run bákan náà ìsì máa sọ ẹ̀tọ́ àwọn ọmọ ẹ̀dẹ́ ènìyàn gẹ́gẹ́ bí ń ṣe ń gbìyànjú àti ṣe ń tọ́tọ́ láàrin rẹ̀ àtọ́lọ́wọ́n ọba rẹ̀ ìpè kọjọ́ sí fún ọlọ́wọ́n ọba bákan náà kì í gbàgbé ẹ̀tọ́ tọ́lọ́wọ́n ọba ṣe lórí rẹ̀ nípa àárín rẹ̀ àtàwọn ọmọ ẹ̀dẹ́ ènìyàn àwọn olùmọ́ni eléla lérò pẹ̀lú alkọ̀wàm tí àkójọpọ̀ rẹ̀ ń jẹ́ kọ̀wàmùn ọlọ́ba ní ẹjẹ́ bẹ́ẹ̀ àwọn ẹni tí wọ́n mọ̀ dúró lórí òfin ọlọ́run ọba láti tún àárín wọn àtọ́lọ́run ọba ṣe àti láti tún àárín wọn àtọ́mọ ẹ̀dẹ́ ènìyàn ṣe ọlọ́ba ní ṣùhàdá àbìlkist ẹjẹ́ ẹni tí ń jẹ́ ẹlẹ́rìí ṣuhada ajamu shahid shahid bí máa ná shahid ìyẹn ni pé ẹjẹ́ ẹni tí ń jẹ́rìí lórí òdodo lórí àṣedọ́gba ẹ má ṣe jẹ́rìí lórí àbòsí ẹ má ṣe jẹ́rìí lórí ntọ́lọ́wọ́n bọ̀ yọnu sí gbogbo gbàtẹ́ bá máa jẹ́ ẹ jẹ́rìí lórí dáadáa ẹ jẹ́rìí lórí ntí ọjà àṣedọ́gba kì í ṣe àbòsí ọlọ́ba ni. ولا ya jirimannakum shana'anu qawmin ala allah ta'adilu ẹ má jẹ́ ọjẹ́ pé ìbínú àti ọ̀tẹ̀ tí ń bẹ láàrin yín àtijọ́ kan yóò mú yín má lè ṣàṣedọ́gba lórí wọn torí pé ọ̀tẹ̀ wà láàrin ìwọ àtẹnìkan tàbí ìbínú ara ẹni wà láàrin ìwọ àtẹnìkan gẹ́gẹ́ bí olùgbàgbọ́ òdodo ọ gbọ́dọ̀ jẹ́ kí n tó ti wà láàrin yín o kọ́kọ́ dínà rẹ láti ṣàṣedọ́gba o ọlọ́ọ̀bá ní ìrìndínlù ọlọ́ọ̀bá ní mọ̀pá láṣẹ ẹ̀ ṣàṣedọ́gba ẹ̀ gbọ́dọ̀ ṣàbòsí torí sísá àṣedọ́gba tẹ́ẹ̀sì wọ́n akọ̀rọ̀bù lè tẹ́kùwà eléyìí ni ó mú yín súnmọ́ payọ̀ ọlọ́run àwọn olùmọ́ni ìyẹn ni pé ìpayọ̀ ọlọ́run ọba ní mú ní súnmọ́ lọ́hùn kì í ṣe àbòsí àì akọrọbù lè takuwa mínàlíjú ó mú wa súnmọ́ lọ́hùn ju kásábòsí lọ ọlọ́ọ̀bọ̀ bá alékiọlá ó ní wọ̀tákùlá nítorí náà ẹ páyọ̀ ọlọ́run ọba o iná láhà kọbírùn bí máa torí pé gbogbo ń tẹ́ ń se níṣẹ́ ọlọ́run mọ̀ nípa rẹ̀ o kò sí ń tẹ́ ń se níṣẹ́ tọ́pamọ́ ẹ rí i pé aya tó kọjá ọlọ́run bá parí rẹ̀ pẹ̀lú pé àlímúbidá ti sùdù ọlọ́run bá mọ gbogbo ń tọ́ wá lọ́kàn ẹ̀dá gbogbo ń tẹ́ àrùn lọ́kàn wa eléyìí tó wá sọ pé ń tà ń se níṣẹ́ ọlọ́run ọba mọ̀ yẹn ni pé kò sí ń tọ́lọ́run ọba ọ̀mọ́ ń pa wa mọ́nu ń intanse níṣẹ́ ọlọ́run ọba mọ̀ àsọ́nà yẹn lọ́jẹ́ kólúwa oníkálukú kọ́ máa ronú sí ní tí ó ṣe níṣẹ́ ní tí ó máa rò lọ́kàn rẹ̀ gan kọ́ máa rò dáadáa aya ọwọ́ nu àwọn aya ti ń fi ẹwà ìsìláàmù hàn tí sì ń fi bí ìsìláàmù ṣe gbọ́lá fún àṣedọ́gba tí ìsìláàmù kórìíra ìwà àbòsí ẹ̀wọ̀ ọlọ́run bá pa àwọn olùgbàgbọ́ òdodo. ọwọ́ ni ẹ̀jẹ̀ ń tó dúró sísin lórí kíni o lórí ipẹ́ ìtẹ́lẹ̀ tọ́lọ́hún kẹ́ ẹ tún àárín yín àtọ́lọ́hún ọba ṣe kẹ́ ẹ sì tún àárín yín àtàwọn ẹ̀dá yòókù náà ṣe ọlọ́ba wa ni kẹ́ ẹ tún wá dúró dọ́gba gbogbo ẹ bá jẹ́rì ẹ jẹ́rìí lórí nǹkan tó jẹ́ pé kíni o kì í ṣe àbòsí ẹ̀ má jẹ́ kọ́ jẹ́ pé nǹkan kan ti ń bẹ lọ́kàn yín yóò lapa yóò mú yín kúò lórí sísàṣedọ́gba débi sísàbòsí ẹlẹ́yìn máa ṣẹlẹ̀ ń gbà mí lọ́pọ̀ ọgbà tí wọ́n bá ní kéèyàn dá sí ọ̀rọ̀ tí èyí bá ṣe pé ntọ́lọ́wọ́n bá bá sáànù rẹ̀ tó fọ́nà mọ́ ẹni tí wọ́n ní ọ́ dá sọ̀rọ̀ láàrin àwọn méjì àbí kọ́ sọ̀rọ̀ nípa ẹnìkan wọ́n fẹ́ gbọ́ kíni kíni kí ló fẹ́ sọ nípa alágbájá báyà wọ́n lọ ṣèwádìí tí ẹ bá sẹ́ńtì ìmánì ráyè jókòó lọ́kàn rẹ̀ típa ẹ̀ ọlọ́run ọba sí wà bọ́yà nkankan ti ń bẹ láàrin òun àti lágbájá òun tí wọ́n gbọ́ra wọn yé àhín èèyàn ló wọ́n àmọ́ fi sọ̀rọ̀ gbogbo dáadáa tẹ́lẹ̀ òun ni kò ní rí ó ní dáadáa kan àlébù rẹ̀ ni ọmọ gbé hàn àbí ó ṣèdájọ́ ìgbà náà ni wọ́n ti mọ́ òun láǹfààní àti gbẹ̀san lórí nkankan tí ń bẹ lórí wọn tẹ́lẹ̀ láàrin wọn tẹ́lẹ̀ islam faramẹ́lẹ̀ o nítorí délé mọ́jẹ́ kọjá pé nǹkan kan ti ń bẹ láàrin ìrìn àtẹnìkan wàláì kò ṣe sábàbí tó fi ṣàbòsí fún ọlọ́ọ̀bá ni ẹ ṣàṣedọ́gba torí pé ṣíṣàṣedọ́gba ni ó mú wa súnmọ́ lọ́n ju ṣíṣàbòsí lọ àbòsí ò lè múni súnmọ́ lọ́n ìwà àṣedọ́gba ni ó múni súnmọ́ lọ́n ọlọ́ọ̀bá tó kàn pa pé ká páyọ̀ ọlọ́run torí pé ntọ́ bá páyọ̀ ọlọ́run ó ní ó fi gàgá sáàrin àti ìyá ọlọ́run ọba gbogbo ohun tó ṣe má rò pé ìwọ tẹ́fẹ̀ẹ́ nù rẹ̀ lé ayé bíi jẹ́nsẹ̀ tó wù mí páyọ̀ ọlọ́run torí pé o lè ṣe ntọ́ ọfẹ́ láyé ń bì kọ́kàn kó dùn wájú ọlọ́run pẹ̀lú ṣàbòsí fún nítorí délé ká mọ̀ mọ́ pé gbogbo ohun tá yálẹ̀ ń tà ń sábòsí fún ọmọ ni àbí ọmọ torí ọ̀pọ̀ ọgbẹ́ ń tà sábòsí fún òní ń sábòsí fún kọ́dà ń gbà mí bí ìgbà tó ń gbèjà rẹ̀ ni àlàálíkù àwọn ni àbòsí ló ń fún gbogbo ètò ọba ṣe ní sí ọlọ́run ọba mọ̀ o nítorí kápáyọ̀ ọlọ́run ọlọ́run ọba ọba àlekè ọlá naam. Wà مغفرة وأجر عظيم الله بابا عليك ولاني وعد الله الذين آمنوا وعملوا الصالحات الله بابا سيادهم fún àwọn ẹni tí wọ́n jẹ́ olùgbàgbọ́ òdodo wà á mìlú sọ́ọ̀lì hart tí wọ́n sì ṣiṣẹ́ rí àdéhùn ọlọ́run bá fún wọn lórí pé kí ni o lẹ́hùn mọ̀ọ́fẹ́rọ̀tún pípé àforíjì látọ̀dọ̀ ọlọ́run ọba ọmọ jẹ́ tiwọn wà azurun azim àti ẹ̀sán kan tó tóbi ọlọ́run ọba pèsè rẹ̀ lẹ́ fún wọn ìyẹn ni pé nínú àlìjánná aya yi àwọn olùmọ́ni ìró dùnú ọlọ́run ọba ṣe fún ẹni tó jẹ́ olùgbàgbọ́ òdodo tí ń sin ṣiṣẹ́ rí àṣé tẹ́yìn bá fẹ́ kọ́ra foríjì ọlọ́run kọlọ́hún ọbọ̀ sì fi sáàlì jánà méjì nǹkan méjì ọgbọ́dọ̀ pa wọ́n pọ̀ o ìgbàgbọ́ pẹ̀lú ọlọ́run àti sẹ́ẹ̀rí gbogbo bẹ́ẹ̀ ti lè wò kó nígbàgbọ́ tó lọ́kàn rẹ̀ tí ọba fi sẹ́ẹ̀rí kún ìgbàgbọ́ rẹ̀ pé o gbogbo sẹ́ẹ̀rí téèyàn sì wọ́n pò ń ṣe tí ọba ti gba ọlọ́run ọba gbọ́ lódodo ọ̀pàdánù sẹ́nà o nítorí ìdílé méjèèjì la gbọ́dọ̀ papọ̀ ká ní ìgbàgbọ́ pẹ̀lú ọlọ́run ká sì máa pọ̀ nínú sẹ́ẹ̀rì ká máa sí sẹ́ẹ̀rì lọ́pọ̀lọpọ̀ àwọn olùmọ́ni sẹ́ẹ̀rì òun náà ni tó kó mọ́jẹ̀mú bíi méjì sínú aláwọ̀kọ́ ká sì ń torí tọ́lọ̀ ká sì ń torí tọ́lọ̀ ẹlẹ́ẹ̀kejì gbogbo tó bá fi lè jẹ́ ìjọsìn ká sì bá nàbí sọlọ́láhà wọ̀ sẹ́lẹ̀ mà sí kọ́ wa eléyìí ń jẹ́ pa àṣìṣe iṣẹ́ yòó lọ́dọ̀ ṣẹ̀ríà ìníṣẹ̀rí ọ̀ka kòkó iṣẹ́ rẹ̀ la ṣe o ṣùgbọ́n gbogbo bí ó tilẹ̀ wù kéèyàn ò ṣiṣẹ́ láàrin rẹ̀ àtọ́ lọ́hùn tó lópin ìgbà tó bá ti fi lè jẹ́ pé iṣẹ́ òun iṣẹ́ ẹ̀jọsìn ni tí ọ̀ wá ṣe bó ti ṣe ńlá sọ̀lọ́lá àlẹ́ òṣèlú àfi kọ́ wa dájúdájú rẹ̀ ni bẹ́ẹ̀ kò ṣiṣẹ́ rẹ̀ o lọ́dọ̀ ṣẹ̀rí àkòṣiṣẹ́ rẹ̀ bó tilẹ̀ wù kọ́ pa aláró tó ṣẹ̀rí ọ̀ka sẹ́hùn kó ṣẹ́ rẹ̀ ẹlẹ́ẹ̀kejì èèyàn lè

kárí pa ṣe ń torí tọ́lọ́n bákan náà ká sì rí pé a gẹ́gẹ́ bí òjíṣẹ́ ńlá sallallahu alayhi wa sallam bó ṣe fi kọ́ wa ẹni tó bá ṣe lè dájúdájú ọlọ́run ọba ṣàdéhùn wípé ọ̀wọ́n dáríjì torí pé gbogbo bó tilẹ̀ wù kí ẹ̀dọ́ kún tó ní ìmánì gbogbo bó tilẹ̀ wù kí ẹ̀dọ́ pọ̀ tó ní sẹ́ẹ̀rẹ́ á rí ibi tó kù díẹ̀ káàtó sí i. ari àwọn nǹkan mi tọ́jẹ́ pé yálà ẹ̀sẹ̀ ni àbí ètí ọmọ́ọ́mọ̀ṣe ọmọ ẹ̀dẹ́ ni ò lè fẹ́ kù nínú sẹ̀mí rẹ̀ nítorí ìdílé ọlọ́ọ̀bá ni òun ọ̀dàrí jí wọn gẹ́gẹ́ bá nàbí sallallahu alayhi wa sallam bó ṣe fi wá pé ndé alkiyama inú àwọn ìṣirò tọ́lọ̀ bó ṣe fún ẹrú ni òun béèrè. lọ́wọ́ oníkálukú yóò dàdó láti pé kọ́ńkálukú ó sì ṣèṣì o sẹ́ anabi sallallahu alayhi wa sallam wa fi yẹ wa pé ẹnikẹ́ni tọ́lọ̀ wọn bá bá dádúró pé kó ṣèṣì rò sẹ́ rẹ̀ halek gbogbo ẹnikẹ́ni tọ́lọ̀ wọn bá bá dádúró pé wáyà máa rẹ̀ dájúdájú rẹ̀ o a kò ní torí pé tí wọ́n bá ní ọmọ mú yìí sí bọ́yá ló fi bọ́ wọn ọlọ́run ya aisha rọ́dí aláwọ̀ a la ha ọ̀yà lẹ́nu pé lójúṣe ah, ọlọ́run tó bá fi lè jẹ́ bọ́ dàdú pé kó sèṣì rẹ̀ báwo la ṣe fẹ́ ṣe pẹ̀lú olùgbàgbọ́ òdodo gbogbo sẹ́ẹ̀rì rẹ̀ kò lè bọ́nu wa fi yẹ wa pé olùgbàgbọ́ òdodo. lóòótọ́ aya sọ pé wọ́kìfún innahum masulun ẹ dá wọn dúró ábì wọn léèrè ṣùgbọ́n nabi sallallahu alayhi wa sallam ni fún olùgbàgbọ́ òdodo ọlọ́run ọbọ̀ ó pè bí sígá àdìsí ṣe wá pé ọlọ́run ọba ṣe mọ̀nà àjá àti ọlọ́run ọbọ̀ ó pè sẹ́gbẹ̀ẹ́ tó jẹ́ pé òun nìkan àtọ́lọ́run nìkan ní ọmọ sọ̀rọ̀ ọlọ́run ọbọ̀ ní kí wọ́n ṣe gbogbo iṣẹ́ rẹ̀ hàn yóò ra àwọn iṣẹ́ ibi tó ṣe àwọn àṣìṣe tó ṣe ṣùgbọ́n ìmánì àti iṣẹ́ ládàá rẹ̀ ọ̀pọ̀ ju àwọn taburú tó ṣe lọ. anabi sallallahu alayhi wa sallam ni ngba wọn bá sí hàn wọn ò ní ní ọmọ ṣèṣì rọ rẹ lẹ́yìn kọ̀ọ̀kan pé njọ́ báyìí mo ṣe báyìí njọ́ báyìí mo ṣe báyìí wọn kẹsẹ̀ pé àwọn ṣẹ́ tó o ṣe taburú ni ṣé wọ́n ló ṣe yóò ní bẹ́ẹ̀ ni èmi mo ṣe wọ́ ọlọ́run ọba ẹ̀ ń jiyàn ọlọ́ọ̀bọ ni mo bọ́ láṣìírí láyé wọn sì darí rẹ̀ jẹ́ lónìí jẹ́ gbẹ̀ndẹ̀ àlùkìyà mọ́ máa lọ àlìjánná àṣẹlẹ́hùn mọ̀fẹ́rọ̀tún ṣùgbọ́n ta ni ó jèrè eléyìí ọ̀nà ni apá kan náà àwọn olùmọ́ni mọ̀jútùní bá tilẹ̀ kaba ìrìnnì o ẹ̀ńtọ́ bá dínà sáwọn ẹ̀sẹ̀ ńláńlá tó dínà sáwọn ẹ̀sẹ̀ ńláńlá tọ́lọ̀ wọn bá ṣe ní èèwọ̀ irú ẹni bẹ́ẹ̀ ọlọ́ọ̀bọ yà á fi rẹ̀ ní pé àwọn díẹ̀díẹ̀ tó ṣe gan tí wọ́n mọ̀ abẹ́ ètò ọmọ tí ọ̀ràn ti túba àṣẹ ìró òdùnnú ń bẹ fẹ́ni tí ń sọ iṣẹ́ tí ń ṣe tí ń gbìyànjú bó ṣe lágbára mọ́ láti ṣiṣẹ́ rẹ̀ ọlọ́run ọba ní yóò ní àforíjì ọlọ́run bọ́ ya àfihàn ní ọgbẹ́ndẹ́ alkiyama bákan náà ọlọ́run bó ṣe fi sí alìjẹ́nà yóò san lẹ́sàn ẹ̀sán tó tóbi kọ́lọ̀ bọ́ káwá fún wọn. nígbà ọlọ́run bá sọ̀rọ̀ nípa ẹni pèsè ilẹ̀ fáwọn olùgbàgbọ́ òdodo bákan náà ọwọ́ amẹ́nuba abọ́lọ́wọ́ bá sọ̀rọ̀ nípa ntọ́ ń pèsè ilẹ̀ fáwọn ẹni tí wọ́n ṣe kẹfẹ́rí sọ́lọ̀ ọlọ́wọ́ bá ní. والذين كفروا وكذبوا بآياتنا أولئك أصحاب الجحيم ọlọ́wọ́ bá ní ṣùgbọ́n àwọn ẹni tí wọ́n ṣe kẹfẹ́rí sọ́lọ̀ والذين كفروا tí wọ́n kọ́ tọ́lọ́ tí wọ́n gbà tọ́lọ́ wọn ọba wọ́kàdàbù bí ayatina tí wọ́n sì pe òfin ọlọ́run ọba nírọ́ tí wọ́n pe àwọn àmì ọlọ́run ọba nírọ́ torí pé ayat ó pín sórí sí méjì ayatun kauniya àti ayatun shari'iya ayatun kauniya àwọn tọ́lọ̀hún ọba dá tí ń tọ́ka sí pọ́lọ̀hún ọba bẹ gẹ́gẹ́ bí oorun gẹ́gẹ́ bí òṣùpá gẹ́gẹ́ bí àwọn àpáta tá à ń rí ọ̀sán òru gbogbo àwọn àmì ọlọ́run ọba ni ẹ̀dá rí gbogbo eléyìí ṣùgbọ́n tó ń ti bẹ́ẹ̀ kọ̀ gba ọlọ́run ọba gbọ́ lòdòdó ó ṣe kẹfẹ́ rí sọ́lọ́run ó ní nẹ́tọ́ ní ní sadarí gbogbo ẹ̀ ó ṣe kẹfẹ́ rí nù kọ̀ gbà tàbí ibi aya tìǹẹ pẹ̀lú àwọn òfin ọlọ́run ọlọ́run ọba rán àwọn òjíṣẹ́ ọ sọ aya kalẹ̀ fún anabi sallallahu alayhi wa sallam ẹsẹ̀ báyìí ẹsẹ̀ báyìí ṣùgbọ́n ẹ̀dá pè ní rọ kọ̀tẹ́lé nǹkan alkiyama nǹkan báyọ̀ ṣẹlẹ̀ ń sáré ẹ̀dá pé gbogbo ẹ̀ ulaika ashabul jahim dájúdájú àwọn ilé wọn ọmọ jẹ ọmọ náà o àwọn ilé wọn jẹ ọmọ náà wọn kọ wọn òṣìṣẹ́ rẹ nù wọn kọ wọn ọgbà ọlọ́run ọba gbọ́ wọn kọ wọn òṣìṣẹ́ rẹ nítorí di eléyìí ọlọ́run ọba ti fún wa ní ìlànà fẹ́ntọ́ bá fẹ́ rí àlìjáná ọlọ́run kó ṣiṣẹ́ rẹ kọ́ gbọ́ ọlọ́run ọba gbọ́ ẹ̀ńtọ́ bá kọ tí ò ṣẹlẹ̀ dájúdájú rú ẹni bẹ́ẹ̀ ló fara rẹ̀ sínú náà o irú ẹni bẹ́ẹ̀ ṣe ń tọ́tọ́ kọ́lọ̀ bó fífi sínú náà kọ́lọ̀ bá kí ọ̀sán amànà wa ọlọ́bọ̀ ọba alẹ́ ọ̀la ni. yà á yú halali na amanu kú ní mata lọ́ọ̀yì aláìkún. إذ هم قوم أن يبسطوا إليكم أيديهم فكف أيديهم عنكم واتقوا الله وعلى الله فليتوكل المؤمنون الله بابا عليك ولاني يا أيها الذين آمنوا الله باني مكبي أن يولو دودو اذكروا نعمة الله عليكم أسرتي إدارة الله وبالوري إكتة الله وباكين إذا هم قومٌ nígbàtí àwọn àjọ kan tí wọ́n gbèrò ayinyabosoto ilẹ̀ ikún àìdíyàhùn tí wọ́n gbèrò láti nawọ́ wọn sí yín ìyẹn ni pé láti pa yín rùn fàkàfà àìdíyàhùn ànkùn tí ọlọ́run wọn bá sì ká ọwọ́ wọn kò kó lára yín wàtẹ́kùlá ọlọ́ba ní ìpáyọ̀ ọlọ́run wàhálà láhi fàlìyẹ́tà wákàlì mùmínú ọlọ́run ọba nìkan ìní kí àwọn olùgbàgbọ́ bá dúró ẹni tó bá jẹ́ olùgbàgbọ́ òdodo ọlọ́run ọba nìkan ni kọ́ bá dúró ọlọ́run ọba nìkan ni kọ́ fẹ̀yìntì àwọn àfọwọ́nì tẹ̀síìrì ni aya ìṣẹ̀lẹ̀ ni àbí aya ìsọ̀kalẹ̀ nípa nǹkan kan tó ṣẹlẹ̀ láàrin anabi sallallahu alayhi wa sallam pẹ̀lú àwọn yahudi banu nadir àwọn yahudi ti banu nadir ti aya ṣe àlàyé fún wa lórí wọn nínú suratul hashir wọn jáwé ti ngbàtà nabi sallallahu alayhi wa sallam dé ìgboro madina wọn jókòó wọn ṣe májẹmú pẹlú anabi sallallahu alayhi wa sallam lórí pé àwọn ò ní bá anabi sallallahu alayhi wa sallam jà gbogbo ntí ọba jọmọ pé ká dáàbò bọ rẹ ni wọn ṣe tán láti ṣe fanabi anabi náà ó sì ṣe fún wọn wọn ò ní tiẹ nìkan lẹ́yìn láti gbógun ta anabi sallallahu alayhi wa sallam àtàwọn sahabi rẹ bákan náà àwọn mùsùlùmí náà wọn ò ní lọ kí àwọn ẹnìkan lẹ́yìn láti gbógun ti àwọn yahudu bani nadir torí pé wọn àánú àwọn ìjọ yahudi ńláńlá nínú ìgboro madina bani nadir wa banu qurayza wa nítorí délé adéhùn yìí ń bẹ láàrin wa àti anabi sallallahu alayhi wa sallam ṣùgbọ́n ọjọ́ ń gorí ọjọ́ àwọn yahudu banu nadir wọn yẹ àdéhùn àdéhùn tí wọ́n ṣe pẹ̀lú anabi sallallahu alayhi wa sallam inú yíyẹ àdéhùn tí wọ́n yẹ àdéhùn wọ́n lọ lùdí àpòpọ̀ pẹ̀lú àwọn ọ̀sẹ̀ bọ̀ maka láti wá gbógun ti anabi sallallahu alayhi wa sallam. anabi sallallahu alayhi wa sallam inú májàmù tó ṣe pẹ̀lú àwọn bọ̀nù nadir ọ̀nà ni pé tí nǹkan kan bá ṣẹlẹ̀ tọjọ́ mọ́ tí níbùkátà sí dúkìá tọ́ba tabáyà hùdí àwọn mùsùlùmí ó ṣe assist wọn donate ìpè kásáfì jókòó àlàáfíà tọ́ba tá a bá mùsùlùmí ẹ̀yin yahudi náà tẹ́ ẹ bá ní ní ìrànlọ́wọ́ ẹ̀ mú wa nǹkan kan wá ṣẹlẹ̀ arákùnrin kan inú àwọn mùsùlùmí láláì mọ̀ ọ̀pá àwọn mùsùlùmí nígbà ogun ṣẹlẹ̀ òun àwọn ẹnìkan tó ń lérò pé wọn kì í ṣe mùsùlùmí ọba pa wọn látàrí àìmọ̀ nítorí ìdí eléyìí ó ti jẹ́ ọ̀ràn yẹn ká san díyà fún àwọn èèyàn rẹ̀ àwọn èèyàn àwọn ẹ̀ńtà apá àbí bẹ́ẹ̀ kọ̀ anabi sallallahu alayhi wa sallam bá lọ bá àwọn yahudi gẹ́gẹ́ bí àwọn afọ́nitẹ́bísírì ṣe mú wa pé tọ̀ ẹnu májàmú tá a ṣe nǹkan báyìí nǹkan báyìí nítorí ìdí eléyìí ọ̀kan nù wa ń tọ́ bá ní kílẹ̀ ní tẹ́ẹ̀fì ṣèrànlọ́wọ́ tá a ṣàjọ káfíṣàdíyà fáwọn èèyàn rẹ̀ fáwọn èèyàn àwọn ẹni tí apá ọ̀kan nù wọn. wọ́n nígbà tá a nàbísọ̀ láàyè sálàmà lọ pẹ̀lú àwọn sàhábà kẹ́ẹ́ ṣe mọ̀ pé àwọn yahood kẹ́ẹ́ bọ́lá ọba ṣe sọ́nu sọ́rọ́tò hashir ipe láyò kọ́tìlú náà kún ilé àfi kọ́ra muhassana yahood yóò gbà kú gbáàrin àwọn èèyàn rí wọ́n máa dára wọn sí ní síbi kan nígboro nílùú ìlú madina aside ibi tí wọ́n wà wọ́n mọ fẹ́ǹsì tó jẹ́ pé àwọn nìkan wọ́n mọ wọ́bẹ̀ èyí tí wọ́n sì fi ṣe fẹ́ǹsì kọ̀ọ̀kan wọ́n fẹ́ tó dájú mọ́ṣáláṣí thickness rẹ̀ ń sí i thickness rẹ ọfẹ tó da jì fẹǹsì wọn tí wọn kọ tó ga ẹwà táyé anabi sallallahu alayhi wa sallam ń sí ẹ lọ sáàdì khaybar alimuhim anabisalaam alayisalaam kó àwọn sahaba àwọn olùmọ́ni kọ́dà àwọn àwọn àgbánu àwọn sahaba la nabi kó abubakar bẹ́ẹ̀nbẹ́ umar bẹ́ẹ̀nbẹ́ usman bẹ́ẹ̀nbẹ́ aliyu bẹ́ẹ̀nbẹ́ àti àwọn abdulrahman bin awf bàtà nabi lọ bá wọn anabisalaam alayisalaam pírẹsẹ̀ntì kéésì wọn ni a ah, ntọ́ sẹ ntọ́ sọ yìí dáa bẹ́ẹ̀ ni wọ́n fún anabi láàyè ibi tó ti jókòó lábẹ́ ẹ̀gí torí pé tí ẹ bá wo báwọn yahudi ṣe ṣe eré àbí tí wọ́n wáyé ti mọ̀ pé ọjọ́ tó ti pẹ́ yahudi ọ̀fọkàn tẹ́lẹ̀ kankan láyé rẹ̀ fẹ́ǹsì wọn tí wọ́n ṣe ibẹ̀ wọn ti dáko wọ́n sì mọ̀ bí wọ́n ṣe fa omi wọbẹ̀ látàyè ìgbà náà tọ́jà pé gẹ̀bí nǹkan bá ṣe ẹ̀ṣẹ̀lẹ̀ tí wọ́n bá ilé tilẹ̀kùn bẹ̀ wọ́n lè soṣù mélòó kan tí wọ́n ní ní sẹ́ni kankan níta nítorí délé lábẹ́ àwọn igi tí wọ́n gbìn wọ́n ní ká nàbí òjò kò wọ́n fà nàbí níbi tí gbòógì wà sallallahu alayhi wa sallam ẹ̀ ń tọ́ mú àìdá nǹkan kan wọ́n bá lọ ìpẹ́tọ̀ ká lọ ṣètò wá níta donate àsáwọn yahudi bí wọ́n ṣe lọ́wọ́ bá ní opportunity dé tọ́jú pé golden opportunity lọ dé fáwọn táwọn fi pa ànábì sọ̀rọ̀ láàrin sálámà àtàwọn sàhábì rẹ̀ pé táwọn bá ti pa àwọn eléyìí kò sẹ́ni tó kú tẹ́ tí ó lẹ́nu ọ̀rọ̀ mọ́ inú àwọn mùsùlùmí nígbà wọn bá ti pa anabi tí wọn pa abubakar tí wọn pa umar tí wọn pa osman tí wọn pa abdulrahman bin awo àwọn táwọn sẹkù nítorí ìdí eléyìí ètò tí wọn ti wá ṣe ni pé déédéé bí wọn ní ká nàbí òjókòó sí àwọn ọmọ àwọn ilé wọn tó ga ibi káwá tó ga ń bẹ wọn ti ní déédéé gbà tó bá ti jókòó dáadáa tó fara balẹ̀ àwọn ẹnìkan wà látòkè tí wọn ti òkúta ńlá kan tí ó wọlò anabi sallallahu alayhi wa sallam wọlé táwọn yahudi ti plan nù wọ́n ti se gbogbo ètò wọn tán ọlọ́ọ̀bá wa sọ wáyé kalẹ̀ fún anabi sallallahu alayhi wa sallam pé n táwọn yahudi fẹ́ se ni kí a bá anabi sallallahu alayhi wa sallam ṣe yẹ kó n bẹ tó wọn àtàwọn sahaba rẹ tí wọn kó n bẹ ni ọwọ́ àánú ọlọ́kọ̀ ọ̀jọ̀ ọ̀ràn tí wọ́n dá tánàbí sallallahu alayhi wa sallam fi lé wọn kó ní nínú ìlú madina tó fi lé wọn pé kí wọ́n jáde torí pé wọ́n ti ya àdéhùn in fact lílé wọn jáde tá nàbí lé wọn jáde àwọn olùmọ́ni bí ìgbà nàbí sallallahu alayhi wa sallam ó tún kọ́ńsídà àwọn ni torí pé ntọ́ yẹ kó túmọ̀ sí náà ni pé ká gbógun tiwọn torí pé àwọn tí wọ́n ṣe tá láti pa àwọn àrùn kò sí tó kú láàrin wa àti wọn àfi ká gbógun tiwọn ṣùgbọ́n torí pé ànàbí ti kọ́kọ́ sàdéhùn ìjókòó àlàáfíà pẹ̀lú wọn. abákan náà àwọn afọ́ni síra ni fúnra wọn wọn tọrọ pèrè anabi dákun wọn gbogbo tiwa tọrọ àwọn ẹni tí wọn ò ládéhùn anabi àwọn bọ̀nù kúrẹ́zọ̀ ogun sẹlẹ̀ láàrin wọn àtàwọn mùsùlùmí wọn ni àwọn ẹni táwọn fẹ́ ni pé yọ̀ǹda fáwọn káwọn òkú nílùú lùmọ̀dínà almuhim eléyìí bá rán àwọn mùsùlùmí létí pé lẹ́dínà amọ̀nù olùgbàgbọ́ òdodo aleikum idahama kọ́wùmù ńgbà tí àwọn àjọ kan gbèrò àwọn ta làwọn àjọ náà àwọn náà làwọn yahudi an yabusutu ilaykum aidiyahum láti nawọ́ wọn sí ìyẹn ni pé láti pa yín run láti pa nabi sallallahu alayhi wa sallam àtàwọn sàhábà rẹ̀ ìpè kí wọ́n pa wọ́n run fakafa aidiyahum ankum ọlọ́run ọba ká ọwọ́ wọn kò lórí yín láti ọlọ́run ọba sọ wá ìkàlẹ̀ fún anabi sallallahu alayhi wa tí anabi sallallahu alayhi wa sallam fi ni kí òun àtàwọn sahaba fi yẹ kó n bẹ ọlọ́ba ni wàtakùlá ẹ̀páyọ̀ ọlọ́run ọba ṣé ìpáyọ̀ ọlọ́run ọba ní jẹ́ kéèyàn ò ní ọ̀nà àbáyọ nínú gbogbo ìdààmú tó bá wà ọmọ yẹn takìlá ayẹjà lọ́hùn makaraja gbogbo ìdààmú tó ọba bára rẹ̀ nù rẹ̀ sáti páyọ̀ ọlọ́run ọba nínú kọ̀ndíṣàn náà ó lọ náà àbáyọ ìdí ni sáwọn olùmọ́ fi sọ pé. ńgbà àdààmú bá dé bá ẹ̀dá àbí tí fìtínà kan tí tọ́ba koju rẹ̀ gẹ́gẹ́ bí mùsùlùmí ntọ́ ẹ̀kọ́ kọ́kọ́ pé làákà ara rẹ̀ si ni pe maada yorùdù allahu wa rasuluhu mi ní fi hadha maqam inú mo wáyé kí lọ́lọ́ àtòjíṣẹ́ se ń fẹ́ kí ni mi mo mi mo baara mi ntọ́ ìkílà àkàrẹ̀ ọkọ̀ padà sí gẹ́gẹ́ bí mùsùlùmí máa béèrè pé kí lọ́lọ́wọ́n ọba àtòjíṣẹ́ rẹ̀ ń fẹ́ kí n ṣe kọ́ndíṣẹ́ tí mo bá ra mi eléyìí ni ó jẹ́ pé ọ́ payọ̀ ọlọ́run lórí decision tó bá fẹ́ take ọlọ́ọ̀bá ní wọ̀tẹ́kùnlá ẹ̀ payọ̀ ọlọ́run àsìpayọ̀ ọlọ́run ọba ló ti kọ́ lọ́ọ̀bù kó wọn yọ ọlọ́ọ̀bá wa ní wàhálà láàyè fẹ́lẹ̀ ẹ̀tẹ̀ wọ́n kẹ́lì nínú olùgbàgbọ́ òdodo ọlọ́run ọba nìkan lọ́yẹ̀ kan gbẹ́kẹ́lì ọlọ́run ọba nìkan lọ́yẹ̀ kan fẹ́yìntì ìyẹn ni pé àwọn ọ̀tá ò ní fi ọ́ lẹ̀ ọmọ ẹ̀dẹ́ nìyẹn wà kọ́mọ́ lọ́tà kì í wà kọ́mọ́ láwọn ẹni tí wọ́n mọ̀ gbẹ lẹ́sẹ̀ wà láwọn ọmọ ẹ̀dẹ́ nìyẹn wà kọ́mọ́ láwọn ẹni tí wọ́n mọ̀ gbèrú pé kó sẹ̀ kú dànù. àwọn larubawa wọn mọ sọ pé nínú ọ̀rọ̀ wọn pé ìdùnnú nífẹ̀ẹ́ nítorí ẹ̀ ń ti ń ṣe kí ni o ti ń ṣe tí ń se lẹ́nìní rẹ̀ tí ń se kẹ́ni mọ́ni rẹ̀ ìdùnnú lọ ayọ̀ jẹ́ kó se ẹlẹ́nìkan tí ń bínú rẹ̀ ṣé wọ́n rẹ̀ tí ń bínú wèrè rí ni kọ̀sẹ́ntì ọmọ bá wéèrè béèrè mv tí ọmọ bínú rẹ̀ pọ́ lọ́n sí báyìí fún nítorí délé ọmọ ìdí nìyẹn gbọ́dọ̀ nílé ṣùgbọ́n kí ni ó di ọbọ̀ níbi ète ọ̀tá kí ni ó di ọbọ̀ níbi àbòsí alábòsí ó náà ní pé kọ́ ọbọ̀ lọ́wọ́ ọba dúró wa ala Allahi falyatawakkalil mu'minun olùgbàgbọ́ òdodo sáti fẹ̀yìntì ọlọ́run bọ́lọ̀ wọn ọba dúró a sì máa sọ gbogbo ògbà bí bọ́lọ̀ wọn ọba dúró kọ̀ yàtọ̀ sí pé ká ṣe ìtìkọ́dọ̀ asbab ká tẹ̀lé sábàbí tíṣẹ̀rí àlàálẹ̀ ká dáàbò bo rẹ ni ọba wọlé rí o tilẹ̀kùn ọlọ́run ọba ní ń sọ ṣùgbọ́n sábàbí lè lè ń jẹ títílẹ̀kùn èsì ní ọ̀sọ̀ àyẹ̀bẹ̀kọ̀ ọ̀ gbogbo àwọn nǹkan wọn inú tíṣẹ́ rí àfaramọ́ sábàbí la kà kún ṣùgbọ́n mùsùlùmí ọmọ ni lọ́kàn pé kì í sáwọn nǹkan wọn ń sóhun ọgbà ọlọ́ọ̀ba nìkan ní dáàbò bò nítorí délé ọlọ́run ọba pálásẹ pé ká bá ọlọ́run ọba dúó tá a bá bá ọlọ́run ọba dúó dájúdájú á rí ìrànlọ́wọ́ ọlọ́run á sì rátìlẹ́yìn ọlọ́run ọlọ́run bó sì dáàbò rẹ̀ bò wá níbi gbogbo Ah, alábòsí àbí ah, ọ̀dàlẹ̀ ẹ̀dá tá a mú lọ́rẹ̀ tá a sì bọ́rẹ̀ ní bí irú àwọn táwọn yahudi ṣe alábẹ̀rẹ̀ pẹ̀tọ̀ àti nímọ̀jáde pẹ̀lú wa nífọ̀kàtà kò sí wọn ò ní sàbúrú fún wa ṣùgbọ́n irọ́ tí wọ́n bá rí ọ̀nà díẹ̀ láti fara ní wọ́n fara ní ọlọ́ọ̀bá ní ẹ̀bá ọlọ́run ọba dúró kọ́lọ̀ sí wá nínú àwọn tí wọ́n bá ọlọ́run ọba dúró ní tòótọ́ ọlọ́run ọba ní. wàlàkọ́ ní akọ́dọ̀ lọ́hùn mi ìta àkọ́bà ní. إسرائيل وبعثنا منهم اثني عشر نقيبا نعم وقال الله إني معكم لئن أقمتم الصلاة وآتيتم الزكاة وآمنتم برسلي وعزرتموهم نعم وعذبتموهم وأقرضتم الله قرضا حسنا لأكفرن عنكم سيئاتكم ولأدخلنكم نعم ولأدخلنكم جنات تجري من تحتها الأنهار ضل سواء السبيل الله بابا عليك ولاني ولقد أخذ الله ميثاق بني إسرائيل dájú dájú ọlọ́run ọba mú àdéhùn tó gbópọn pẹ̀lú àwọn ọmọ ìsírẹ́lì ọlọ́run ọba sàdéhùn wọ́n sàdéhùn fọlọ́hùn lórí pé àwọn ọgbà ọlọ́run ọba gbọ́ ọlọ́ọ̀ba ni. وبعثنا منهم اثني عشر نقيبا إنه wọn a sì gbé àwọn aṣojú méjìlá kan dìde nù wọn àwọn àfọwọ́ni tafsir ní ìjọ àwọn ọmọ israẹli àwọn méjìlá ni wọn kọ́dà apákanú àwọn olùmọ́ni ìnígbà tí anabi musa na. Ah, igi ní pọ́pàtọ́ fanfalakọ̀ fàkànà kúlù fírkì nǹkan tọ́ ọdún tí ọ̀nà igi ní òkúta kan pọ́pà nínú àwọn àmì rẹ̀ òkúta wọn bẹ̀rẹ̀ sí sun omi omi yẹn ọ̀nà méjìlá ló pin sí tọ́jẹ́ pé ìjọ kọ̀ọ̀kan náà àwọn ọmọ israẹli níbi tí wọ́n ti mú tiwọn ọlọ́run ọba ọba àlekè ọlá ó gbá wọn méjìlá kan nínú àwọn ọmọ israẹli tí wọ́n ń jẹ́ aṣojú ìjọ kọ̀ọ̀kan inú wọn ni yusha wà ọlọ́ọ̀bọ̀ bá alẹ́ kí ọlá ni wọ́n bá tẹ̀ náà min humutna ashara naqiba abakanu àwọn afọ onítẹ̀fisì ni àwọn méjìlá yìí ọlọ́run ọba gbé wọn dìde ní ńgbàtọ́ ọlọ́run ọba pa wọn láṣẹ ìpè kí wọ́n wọ baitul makdis kí wọ́n lọ jagun baitul makdis inú ìjọ kọ̀ọ̀kan àwa la sojú tọ́jẹ́ pé oní jẹ́ ẹni tí wọ́n jọ máa jíròrò bí ìgbà tó jẹ́ pé wọ́n jẹ́ bíi bíi pálámẹ́ǹtì fún anabi isa aleyhi salatu wa salam wọ́n zọ́hìr pé ọlọ́run ọba ṣẹlẹ̀ pé kó lè bá a jẹ́ ní tí àwọn ọmọ israẹli ò fi gbà ó ìgbẹ́tọ̀ torí pé alukoraani sọ fún wa pé tàṣàbùhùn jẹ̀mí àwọn olóhùn ṣẹta ó ṣe bí kan náà ni wọ́n ṣùgbọ́n wọ́n ṣe kan náà o kọ́mọ́ àjẹpẹ́ àkúsí ah, kò sí àwọn òní representative tí wọ́n fi take a decision ọlọ́run ọba ní kọ́ńkálukọ́ wa inú ìjọ kọ̀ọ̀kan àní abẹnugan tìjọ kọ̀ọ̀kan wà nù wọn ṣùgbọ́n àwọn afọ́ni tẹ̀sí ni ṣùgbọ́n nù gbogbo wọn pátá àwọn méjì nìkan ni wọ́n jáwèé tí wọ́n mú àwọn ẹ̀mọ́ lẹ́yìn wọn súnmọ́ lọ gbogbo àwọn yòókù ọ̀tọ̀ ni tí wọ́n sì pẹ̀lú ànẹ́bí musa ọ̀tọ̀ ni tí wọ́n àsọ fáwọn èèyàn wọn wọ́n tún sọ wọ́n nù ní pàápàá ọlọ́ọ̀bá ni àdéhùn tí wọ́n ṣe tọ́lọ́wọ́n bá gbálẹ̀ nu wọn wàkàlà allahu inni maakum ọlọ́ọ̀bá ni èmi ọmọ bẹ pẹ̀lú yín àtìlẹ́yìn ọlọ́run ọba ọmọ bá yín ọlọ́ọ̀bá sàdéhùn yìí fún wọn lẹ́yìn náà kọ́mtù musala àwọn ọmọ jẹ́mu tọ́lọ́run ọba ni kí wọ́n ọmọ jẹ́mọ́jẹ́mu láàrin wọn àtọ́lọ́ ni o tẹ́ ẹ bá irun dúró wà á tẹ́ ìtumù zakata tẹ́ ẹ sì zakata wà á máa ń tún bi rusuli tẹ́ ẹ sì gba àwọn ànábì mi gbọ́ àwọn òjíṣẹ́ mi pátá tẹ́ ẹ gbà wọ́n gbọ́ wà á zartumuhu tẹ́ ẹ sì sá látìlẹ́yìn fún wọn tẹ́ ẹ kí wọn lọ́wọ́ láti jí sí ọlọ́run wà á tumulaha kọ́rọ̀dán hasana tẹ́ ẹ sì tẹ́ tabani kọ́rọ̀ yẹn ni pé ká yáyàn lówó bí ìgbà tó ti pé ọlọ́run ọba ni tẹ́ ẹ yá ọlọ́run ọba ní dúkìá yín kọ́ńtàn asana níyà dáadáa ọlọ́run ọba ni lẹ́wọ́ kẹfìrán náà ń kùn àdéhùn tó ọlọ́run ọba ti tẹ́ ẹ bá máa wọlé sẹ ọ̀nà ni pé lẹ́wọ́ kẹfìrán náà ń kùn àtìkùn ọlọ́run ni mo sì lérí dájúdájú wọn sàmójúkú òfin yín lórí àwọn àṣìṣe yín wàlẹ́ ó ti kìlẹ̀ nàkùn mo sì sàdéhùn pé wọ́n fi yín sálìjà nínú ẹ̀ka tó jẹ́ pé odò ń sàn lábẹ́ rẹ̀ lábẹ́ àwọn igi àtàwọn létí ń bẹnu àlìjánná odò ń sàn nù wọn báyìí famankáfàrọ̀ bá àdàdàlìkà mi n kò ṣùgbọ́n gbogbo ẹnikẹ́ni nínú yín tó bá ṣe kèfèrí sọ́lọ̀ fakọ̀dọ́là sàwa àṣẹbí dájúdájú ó ti sọnù kúrò lójú ọ̀nà tọ́tọ́ ayai ń sọ pé ọlọ́run ọba ọgbà àdéhùn lẹ́nu àwọn ọmọ lórí pé lẹ́yìn akọ́mtumùsálà tí ẹ bá gbẹ̀rún dúró lábẹ́ ilé làwọn olùmọ̀ ti sọ fún wa pé àsìkèèsè mùsùlùmí nìkan lọ́lọ́run ọba pa aláṣẹ pé ká kírun àsìkèèsè lórí anabi sallallahu alayhi wa sallama nìkan ìní àti ṣe ìrún lófin bal àwọn olùmọ̀ ní gbogbo àwọn anabi ọlọ́run pátá tí wọ́n wá ọlọ́run ọba pa wọn aláṣẹ àtàwọn ọ̀jọ́ wọn ká kírun wàá tẹ́ túmù tẹ́ ẹ sì yọ zaka àwọn olùmọ́ni yíyọ zaka nínú dúkìá ọlọ́run ọba sẹlẹ̀ náà lọ́ràn àyàn lórí gbogbo àwọn àlùmọ́ tí wọ́n kọjá torí pé irun ó tún àárín ẹ̀dá àtẹlẹ ọlọ́ọ̀ba tó dá ẹ̀dá sí ó tún àárín rẹ̀ sí zaka sì tún àárín ọmọ ẹ̀dẹ́ ènìyàn àtọmọ ẹ̀yà rẹ̀ míì yòókù tí wọ́n jọ ń sẹ́mi lórí iye pé ó tún àárín wọn sí i òfin méjèèjì àbí nǹkan méjèèjì ní gbogbo àwọn ànẹ́bí ọlọ́run ọba wa jẹ gẹ́gẹ́ bí iṣẹ́ kọ́mẹ̀ẹ́dẹ́ ni ó tún àárín rẹ̀ àtọ́lọ́run ọba ṣe kó sì tún àárín rẹ̀ àtàwọn kíni o àwọn ẹni tí ń jọ ń sẹ́mi lórí yìí kó tún ṣe ìdí tó fi jẹ́ pé asọ́lá àti zaka wọ́n ní gbogbo àwọn ànẹ́bí ọlọ́run ọba ọlọ́run ọba fẹ́lẹ́ ìran wọn ṣùgbọ́n zaka tó wá ní tùmọ̀ míì lórí pé apá wọn láṣẹ pé kán fọ ẹ̀mí wọn mọ́ fífọ ẹ̀mí mọ́ kúrò níbi ìṣẹ́lọ̀hún fífọ ẹ̀mí mọ́ kúrò níbi ìṣẹ́bọ sọ́lọ̀ à ń pè ní zaka wọn náà fi wọn máa sàn wá ha fàálàmù ha fùjúrà ha wọ́tàkọ̀ ha ọlọ́ba ní kọ́d àfúláha man zaka ha. fọwọ́n lórí mushrikina lẹ́dínà láyò tó na zakat ọlọ́ba ní ẹ̀mí mo fi ẹ̀mí mo búra pẹ̀lú ẹ̀mí àti tó mẹ́mí dọ́gba lára ibi tí ẹ̀mí wà ọlọ́run ọba kọ́ gbogbo ẹ̀mí kọ̀ọ̀kan gbogbo ẹ̀mí kọ̀ọ̀kan máa ń tọ́ da tí jẹ́sẹ̀ payọ̀ ọlọ́run ẹ̀mí kọ̀ọ̀kan náà sì máa ń tó wùn ṣe tí èsì payọ̀ ọlọ́run ní tí wọ́n náà ń ṣe tí wọ́n mọ̀ pé gan tí wọ́n gan fúnra rẹ̀ mọ̀ pé eléyìí kìí ṣe wa tọ́lọ́run ọba yọnu sí ìwọ gan ọmọ gbọ́ lọ́kàn rẹ̀ ọkàn ọmọ sọ fún ọ ọlọ́ba ni ọ̀dà filaha àṣẹ zaka máa túmọ̀ sí pé ká ṣe kí ni o ká fọ ẹ̀mí mọ́ bákan náà ọlọ́run bá ní iná ìyá ọlọ́run ọba kọ́ máa jẹ́ tàwọn ṣẹbọ sọ́lọ̀ àwọn náà làwọn ta ni alẹ́dínà láyò tó na zaka àwọn ẹni tí wọn kì í yọ zaka kì í ṣe zaka dúkìá o zaka ẹ̀mí wọn fọ ẹ̀mí wọn mọ́ nítorí ìdí ẹlẹ́yìn wa á tẹ́ túmù zakata tẹ́ ẹ sì fọ ẹ̀mí yín mọ́ kúrò níbi ìṣẹbọ sọ́lọ̀ ẹ̀nánú dúkìá yín ẹ sì tún fọ ẹ̀mí yín mọ́ kúrò níbi ìṣẹ́bọsọ́lọ̀ ọlọ́ọ̀bá ni wà á máa ń tún bìrù sùlẹ̀ tẹ́ ẹ sì gba àwọn òjíṣẹ́ mi gbọ́ ìyẹn ni pé gbogbo àwọn òjíṣẹ́ pátá ọlọ́run ọba ọ̀sọ́ pé tẹ́ ẹ gbòjíṣẹ́ gbọ́ kí wọ́n sọ pé báwọn ti gbà nẹ́bí musa gbọ́ nítorí délé àwọn ọ̀gbà isa àwọn ọ̀gbà nẹ́bí sallallahu alayhi wa sallam gbọ́ ọlọ́ọ̀bá ni imani yìí ò lè pé o ẹ gbọ́dọ̀ gba gbogbo wọn gbọ́ wàá zartumuhum kìí ṣe pé ẹgbà wọn gbọ́ lásán ẹ gbọ́dọ̀ máa kí wọn lẹ́yìn ẹ gbọ́dọ̀ máa sonígbọ̀wọ́ wọn láti ṣe kíni o láti di sí ọlọ́ àṣẹ ọ̀ràn yẹn lọ́jẹ́ lórí gbogbo ẹni tó gba ànẹ́bì kan gbọ́ wípé íńtánẹ́bì ń gbé wa kó ṣe alágbàtà ẹrù rẹ̀ kó tún máa sọ fáwọn èèyàn kọ́ máa jí sí ọlọ́run fún wọn torí ní jẹ́ kí òfin ọlọ́run ọba kọ́ kárí. ẹ̀sìn ọlọ́run ọba kó dé etí oníkálukú ọlọ́run ọba àlejò ọlá ni wà á kọ́rọ́ tó mọ̀ lọ́hà kọ́rọ́dán hasana tẹ́ ẹ sì yá ọlọ́run ọba ló kọ́rọ́dán hasana yíyá dáadáa ṣé ọlọ́run ní bùkátà sí ká yà lówó ni nù ayà kọ́ ọlọ́run ọba sọ fún mandaladi yóò kúrò hasana kọ́rọ́dán hasana ọ̀nà ni pé ìtumọ̀ rẹ̀ ìyá dáadáa ṣùgbọ́n ní abẹ́ fi tí wọ́n bá lọ yáyàn ló kọ́rdọ̀n asana ìyẹn ni pé ọ̀ya ní dáadáa torí ẹni tí ọ̀sán yóò san ju ń ta fún lọ mo rò pé tó bá ṣetán tí ọ̀sán gbèsè yóò san ju ń ta fún lọ láì kò jẹ́ pé mọ́jẹ́mù síwájú ńgbà tá a fẹ́ fún ní tá a fẹ́ ya lówó lápòjúwe ọlọ́yàwó ẹgbẹ̀rún kan lọ́dọ̀ ẹ̀yàn ó fi gbọ́ bùkátà rẹ̀ ńgbà tó ṣe tán ọwọ́ adáwọ́ padà fọ pé alájẹ ẹ̀mọ̀ sẹ́wọ̀n ẹgbẹ̀rún kan tí mo yá ni ọgbọ́n mo sì tún bá yín rọ́gẹ̀dẹ̀ lọ eléwọ̀n ẹsẹ̀ rìbá torí pé kò sí nínú májẹ̀mú pé kò fún síwájú eléyìí làwọn islamic banks ń lò gẹ́gẹ́ bá a ṣe ṣàlàyé láyè kan ọlọ́wọ́ wa ni ta ni ó fọ́ ọlọ́wọ́ ba lélẹ̀ ọlọ́wọ́ bò ní bùkátà sí dúkìá wa sam ìyẹn ni pé ọlọ́wọ́ ọba bí ìgbà tí ń ṣe wá lójú kòkòrò gbogbo ọba náwó rẹ sójú ọ̀nà tọ́lọ́wọ́ máa wo bí ìgbà ya ọlọ́run ọba lówó ni ọlọ́run ọba padà àjọ lọ dá mọ́rọ̀pọ̀ ọ̀nà dànù lásán gbogbo ń tọ́ ọba ná sójú ọ̀nà tọ́lọ̀ bí ìgbà tó jẹ́ pé ọlọ́run ọba bọ̀ pèsè rẹ̀ ẹ́lẹ̀ ọlọ́run ọba yọ san fún ọ ní tó tún ju tó ṣe kí ni o tó ṣe lọ sójú ọ̀nà tọ́lọ̀ iná ọlọ́ba fi pè ní kọ́rdọ̀n hasanan ọlọ́ba ni tẹ́ ẹ bá ṣe bí àwọn olùmọ́ni lẹ́yìn ìzàká kọ́rdọ̀n hasanan tọ́lọ̀ wọn bá ń sọ ń bì ó náà ni àwọn sàrá yòókù zaka ìbí ìtọ́jú ọ̀ràn àyàn ni ìyẹn ni pé àwọn nǹkan míì tún rọgbọ mọ́ dúkìá rẹ̀ tọ́ yàtọ̀ sí zaka o yẹ bó ṣe wá nu hadith ala inna filimali haqqan siwa zaka àwọn ẹ̀tọ́ míì tún wà nù dúkìá tọ́ yàtọ̀ sí zaka torí pé àwọn ọmọ èdè ènìyàn káwá tọ́jú pé kọ̀tọ́ kó fún wọn zaka àmọ́ ọ̀ràn yẹn lọ́jọ́ kó ọ̀tọ́jú wọn kó o ṣe dáadáa sí wọn jẹ́ bí àwọn òbí tán bíyàn lọ́mọ èyàn yọ zaka kó alóhùn ó fún bàbá rẹ̀ ntẹ́ mú ọ yọ zaka àti onídúkìá ọ̀ràn yẹn lọ́jẹ́ kó o tọ́jú bàbá rẹ̀ kì í ṣe ní owó dúkìá ọ̀ràn yẹn lọ́jẹ́ kó o tọ́jú ìyá tó bí ọlọ́mọ kì í ṣe ní owó dúkìá kì í ṣe ní owó zaka fún kì í ṣe ní owó zaka àtọlọ́kọ̀ àwọn ọmọ tẹ̀yàn bí nu kọ́ wá nínú àwọn ọmọ yọ owó zaka mo fi bá wọn sanwó school fees láéláé a'a ah, inna fil amali haqqan siwa zaka àwọn ẹ̀tọ́ mi bẹ nu dúkìá rẹ̀ yàtọ̀ sí zaka o so wọn nígbà tó lọ́wọ́ bá sọ̀rọ̀ pé tí wọ́n bá mú yọ zaka ọwọ́ tó ní akọrọ́tùmùlá akọrọ́tàn hasan wọ́n tún náwó wọn sójú ọ̀nà tó lọ léyìí tó jẹ́ pé kì í sọ̀rọ̀ yẹn àṣẹ lọ́la ni ọlọ́ba ní tí wọ́n bá ṣe lé jawabu shart ni pé lẹ́wọ́ káfẹ́rọ́ ní àǹkùn sẹ́yìn áàtìkù ọlọ́ba ní tí ẹ bá má eléèdúró dájúdájú wọ́n pa àwọn ẹ̀sẹ̀ yín rẹ́ fún yín àwọn ẹ̀sẹ̀ kéékèèké tẹ́ ẹ ṣe ọlọ́run bọ́ sàmójú kúrò lórí rẹ̀ àwọn olùmọ́ni tó ń ti pé àdéhùn lọ́lọ́run bá ṣe fún àwọn ọmọ israẹli pé tí wọ́n bá mélé ẹ̀sẹ̀ ṣùgbọ́n òfin yìí still wà lórí tiwa náà bọ́ ọ bá ṣe gbìyànjú tó ń ṣe tọ́lọ́ ń sí bẹ́ẹ̀ lọ́lọ́run wọn bó ṣe máa bọ́ ọ àwọn àṣìṣe rẹ kéékèèké rẹ torí gẹ́gẹ́ bá a ṣe sọ so, kò sí bẹ́yẹn sí lè wà kọ́mọ́sí àṣìṣe nínú òfin ọlọ́run àwọn kíní wá tí kọ́lọ̀ wọn bó sàmójúkú òfin yẹn wọn náà ní ìgbìyànjú rẹ láti ṣètọ́ lọ. ọlọ́wà ni wọlé udikila nnakum jannati ntẹ́jìrì tahtal anahar ọlọ́wọ́n bá ṣe wọ́n lójú kòkòrò pé n ó tún fi yín sáàlì janna min tahtal anahar n ó fi yín sáàlì janna àwọn àlìjanna tọ́jẹ́ pé odò ń sàn nínú wọn. Tat omi ni pé labẹ́ ṣùgbọ́n bẹ̀yìn ní ìyá lélẹ̀ túmọ̀ sí ẹgbẹ́ tí wọ́n tún máa ń sẹ̀ ní abẹ́ alìjẹ́nà bó láti fẹ́ rí torí ìtumọ̀ alìjẹ́nà náà ni pé àwọn jí bíi garden ni yẹn ni pé láàrin àwọn jí alìjẹ́nà o àwọn alẹ́ alìjẹ́nà àwọn odò yẹn ń sàn nù wọn ní ìmọ̀ kan ni lọ́tọ̀ọ̀tọ̀ dádúró lọ́sẹ̀ pé láyé ń bì wọ́n máa satifíṣà rẹ̀ abẹ́kọ̀ ẹgbẹ́ ẹlòmíì tó bá tó bẹ́ẹ̀ àbí tó bá kọ́ bì bíi gbàtẹ́gùn wọn àṣetọ́jẹ́ pé àwọn mi ọmọ sàn kí láàrin ibẹ̀ torí pé ẹ̀yùn gan ní ìmọ̀ kan lọ́tọ̀ gbogbo ibi tí ilé bá wà tigi wà tigi táwọn odò ń sàn nù rẹ̀ ìdẹ̀ra abẹ́ yàtọ̀ sí gbogbo ààyè ibòmí ọlọ́ọ̀bá ni bẹ́ẹ̀ ibẹ̀ lọ́lọ́ọ̀ bó fi wọ́n sí bákan irú àyà yìí ń tọ́ka sí pé ọlọ́run ọba ṣe wá lójú kòkòrò pé ká ṣe tọ́lọ́run kọ́lọ́ bó fi wá sálì jẹ́nà àsìkò sì ń tó burú pé kọ́ ọmọ kírun torí pọ̀ ń jẹ́ ẹ̀rọ kọ́lọ́ fi wá sálì jẹ́nà kò sí ń tó burú kọ́ ọmọ gbààwẹ̀ torí pé ọ̀n ṣe ọ̀n jẹ́ àná pé kọ́ ló fi ọ́ sálì jẹ̀ náà ìdí nìta fi sọ pé àṣìṣe ní pé ká máa sọ pé kéèyàn ọjọ́ sí fọlọ́n kì í ṣe torí pọ́ùn fi àlìjẹ̀ náà rẹ̀ àwọn olùmọ́ni kò sáǹfààní kọ́lọ́ ọba ti wá lójú kòkòrò àlìjẹ̀ náà rẹ̀ mu ẹ̀wọ̀n tọ́lọ́ ọba sọ fáwọn ọmọ ìsirẹ́lì bíi tẹ́ ẹ bá kírun tẹ́ ẹ yọ zaka ẹ náwó yín sójú ọ̀nà tọ́lọ́ ọba ọlọ́ọ̀bọ darí dín yín kọ́lá yóò tún fi yín sálì náà rẹ̀ torí kí ni o kó lè bá motivate yín ni ọlọ́ọ̀bá ni famankáfara ṣùgbọ́n tọ́ bá wá kọ́ gbogbo ń tá a fi ṣe lójú kòkòrò yìí ìgbé tọba ṣe yóò rí àánú ọlọ́run ọba tọba kọ̀ tí ó tẹ̀lé nínú yín fakọ̀bálẹ̀ sáwá àṣàbí dájúdájú irú ẹni bẹ́ẹ̀ ti sọnù kò sí lójú ọ̀nà tọ́já geere o kò sí lójú ọ̀nà tí ó mú la àṣé ẹ̀rí pé tọ́lọ́ ọba pa wọ́n láṣẹ ọlọ́ọ̀bá ní ká kírun ká ṣe kí ni o kí wọ́n gba àwọn ànábì rẹ̀ gbọ́ ìgbàgbọ́ àìgbàgbọ́ ìtumọ̀ rẹ̀ náà ni pé èèyàn ti kẹfẹ́rí sọ́lọ̀ bákan náà kéèyàn máa ma òfin ọlọ́run ọba kọ́ka kó pé kéèsì ń tọ́jú ọ̀ràn yẹn lórí òun eléyìí náà ó lè mú yàn jáde kó nu ẹ̀sìn o gẹ́gẹ́ nìkan òun rò pé òun ti kàwé débì kan ẹ sọ pé ó ní gbogbo àwọn òfin islam kò sí tó burú ṣùgbọ́n ọ̀rọ̀ zaka yẹn òun ọ̀rọ̀ pọ́ wà lọ́jú kù. ẹ̀gbọ́n nǹkan mùsùlùmí náà ló sì pera rẹ̀ o ọlọ́rọ̀ zaka pé ìyẹn encourage laziness ni so lọdọ tòun làákà òun ọ̀gbá pé kí zaka ọ wà nù òfin islam tọba ilé ní ìgbàgbọ́ lọ́kàn rẹ pé zaka yìí sọ̀ràn yẹn ọ jáde nù islam kọ́dà kọba bá ayọ̀ zaka kọ́ bá ayọ̀ zaka torí pé àsìgbọ́ tiẹ̀ ọ̀nà ni pé òun lérò pé ìgbìyànjú ẹ̀dá ní sọ́dọ̀ lọ́rọ̀ ni kírakítọ́ dọ́là àìmọ́ ṣe kọ́ ní sin dààmú ẹ̀dá ẹni tó rí tí ó ní kése pé kọ́mọ̀ ṣe ni ìwọ tó o ní kése gbìyànjú rẹ̀ ń tọ́sọ kọ́rú náà nùnú kọ́rú náà lérò pé ìgbìyànjú òun kọ́lẹ̀ ń dàmọ́ òtí tuhu àlà ilmin ẹ̀ǹdí ìmọ̀ tí mo ní experience ni knowledge mi ń ló jẹ́ ń kówó jọ àṣìṣe gbá àlele mélòó mélòó ẹni tí ò lè dókọ rẹ̀ kọ́ tó lówó ju ọ̀lọ́ kò lè dá okọ rẹ̀ kọ́ lọ́sìn fún lówó ju ọ̀lọ́ mélòó mélòó ẹ̀ ń tọ́jẹ́ pé ìmọ̀ tó ń fi yàgà ó ní ju ọ̀ lọ ṣùgbọ́n kò lówó tu ọ̀ nítorí délé tọ́lọ̀ bá ṣe lófin zaka kì í ṣe pé torí ipò ọmọ ṣe jùlọ àà ó wu ọlọ́run ọba níbẹ̀ ṣùgbọ́n tó bá fi lé lóhùn ọgbà kan nù àwọn eléègbò àwọn olùmọ́ni kọ́ bá a ṣe kò ti di kẹfẹ́ nítorí pé nínú tọ́lọ̀ ọba sọ pé fọmọ́ ń káfàrà bá àdàdà àlìkà lẹ́yìn gbogbo eléyìí tó bá wà yàrí tọ́lọ́hùn ọ̀tẹ̀lẹ̀ tọ́sáyọ̀ àkókò nàkí ọlọ́run ọlọ́ba nírú ẹni bẹ́ẹ̀ ó ti jáde kó lórí ìlànà o kò sí lórí ìlànà ọlọ́run ọba mọ́ kọ́lọ́bọ́ dààbò rẹ̀ bó gbogbo wa wàláwù tí ala àlà áàdùn bá ìṣe àlá tọ́lọ̀ bá bá sọ àjù ọ̀là lọ ṣe àlà àmà tẹ̀síwájú wàláwù tí ala àlà náà. اللهم اقسم لنا من خشيتك ما تحول به بيننا وبين معصيتك ومن طاعتك ما تبلغنا به جنتك ومن اليقين ما تهون علينا مصيبات الدنيا